nǹkan márùn-ún táwọn èèyàn ò mọ̀ ń pa mi àkọ́kọ́ ah unconsciously mo fẹ́ràn àti máa jẹ ìkànnà ìyẹn tiẹ̀ ti pẹ́ torí ẹ̀ téèyàn bá wọ ọwọ́ mi rally kò lérè kanna kó gùn tá bá ní tí pínnì bá gún ẹ lọ́wọ́ àbógún ẹ lẹ́sẹ̀ ó wá ní Sean Paul ló fẹ́ pè kó abẹ́ yọ fáfáfá fá ò ní o <laughs> so ẹ̀ẹ́dẹ̀ẹ́kejì mo fẹ́ràn àti máa sùn because gẹ́gẹ́ bí iṣẹ́ tá a yàn láàyò a nídìí sinmi tí àkókò bá wà nílẹ̀ fún wa láti sinmi torí iṣẹ́ wa kò sígbà tí iṣẹ́ ò lè pè ó lè jẹ́ òru ó lè jẹ́ ọ̀sán ó lè jẹ́ òwúrọ̀ ó lè jẹ́ ìgbàkúgbà so àkókò tá a bá ti ní láti sinmi a gbúdọ̀ make sure pé a fúnra wa ní ìsinmi yẹn. ẹlẹ́ẹ̀kẹta mo jẹ́ nìkan tó fẹ́ràn fàájì púpọ̀ mi ò lè wá kú I cannot come and kill myself I cannot come and die by myself mo máa ń ṣe fàájì lọ́pọ̀lọpọ̀ torí mo máa ń fẹ́ràn àti máa dánú ara mi dùn kí n dẹ̀ máa múnú ọ̀pọ̀lọpọ̀ dùn tínú mi bá ti ń dùn tí mò ń ṣeré ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó gbèrò ní sọ́kàn náà máa ń ní àwọn ò ronú mọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ràn láti máa wà láyìíká mi torí mo jẹ́ nìkan tó jẹ́ apanilẹ́rìn mo lè ní bóyá mo mú yẹn látọwọ́ bàbá mi torí growing up ìgbà táwa náà ń dàgbà tá a bá jọ péjú sínú ilé tá à ń ṣeré ìyá mi bàbá mi wà ń bẹ àwọn ẹ̀gbọ́n àbúrò bàbá mi ló joyè apanilẹ́rìn nínú ilé so kọ́lọ́hún fọ̀run kẹ́ bàbá mi lé ní oṣù yìí náà ló pé eh, bí ọdún méjì tí bàbá mi jáde láyé engineer chief engineer Wahab Abiodun Odùọlá ọpẹ́ ní fọ́lọ́run kọ́lọ́run fọ̀run kẹwọn mo mọ̀ kọ́lọ́run ti ń fọ̀run kẹwọn náà so mo jẹ́ nìkan tó fẹ́ràn àti máa pani lẹ́rìn torí ẹ̀ púpọ̀ púpọ̀ náà àwọn èèyàn wọn máa ń fẹ́ràn àti wà láyìíká mi láti jẹ́ kí inú àwọn dùn tán bá ń ronú wá ní ah tí wọ́ọ̀bọ̀ ìbá ti wà ní àyíká àwọn àwọn ò kì í ní nǹkan kan láti gbé sí ọkàn mọ́ one of the best ways gẹ́gẹ́ bí iṣẹ́ tá a yàn láàyò kì í ṣe pé bóyá náà kì í ní ìrònú tá à ń rò nígbà míì báwọn èèyàn máa ń wà bí aláìníròònú tá a bá ní láti ṣiṣẹ́ wa a nídìí àti pa ọgbọ òrònú yẹn ti sẹ́gbẹ́ kan táwọn èèyàn bá ń gbóhùn wa wá kàn máa wòye pé ah, ah lágbájá yìí dẹ̀ kó gbogbo nǹkan tí mò ń rò gbogbo oró tó wà lọ́kàn mi ó kàn ó dẹ̀ ṣe ó sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ wọ̀ mí létí ó ṣí mi létí gbogbo kinní nǹkan kúrò ńbẹ̀ ó dàbí ìgbà kan rí ó lẹ́nìkan tí mo mọ̀ lọ́rẹ̀ẹ́ Eh, àgbàlagbà ni wọ́n jẹ́ sunday yanṣẹ́ tailor láàyò tẹ́yìn àwa yorùbá ń pè ní amúnidára bàbá yìí wá ń sọ ńgbà kan àgbàlagbà ní imagine eh, ẹni tó ti pé bíi ọmọ over sixty years tán ní ipe iṣẹ́ àwọn ò lọ déédéé ipe táwọn bá tiẹ̀ níbì kan táwọn lè máa eh, lọ lábẹ́ èèyàn kan táwọn lè máa gba sálárì ah, wọ́n ní ah, bàbá kí ló ṣẹlẹ̀ ẹ lè ṣe báyìí ohun tá a ti pè lórí kọ́lọ̀ máa padà sọ di ilẹ̀ mo wá fún bàbá ládvice gẹ́gẹ́ bí ọlọ́run ṣe fi sẹ́mi lọ́kàn mo kàn fún wọn lámọ̀ràn yẹn mo ní bàbá mo ní màá ṣe business card fún yín lọ́fẹ̀ẹ́ mo ní bó tiẹ̀ jẹ́ bíi iléèwé bíi márùn márùn lójoojúmọ́ ẹ máa lọ monday to friday láàárín ọ̀sẹ̀ ó máa di bíi twenty five schools tẹ́tí máa rí bẹ́ẹ̀ bá ṣe ń fún wọn card ẹ̀yin náà ẹ máa gba contact wọn ẹ máa market fún wọn pé ẹ lè ránṣọ o ẹ lè ṣe báyìí o ẹ lè ṣe gbá ṣàwò báyìí báyìí eh, gbogbo ẹ jẹ́ ògo ọlọ́run ògo padà sọ́dọ̀ ẹni tó ní bí irú bí ọ̀sẹ̀ kejì tí bàbá yẹn bẹ̀rẹ̀ kiri yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pé bàbá tó wá di pé ẹni tó ń wáṣẹ́ lábẹ́ èèyàn ló wá dẹni tó tún wá john iman one way ìgbà tẹ́mi gan dẹ̀ fún bàbá ládùváìsì yẹn kì í ṣe pé èmi gan ò ní nǹkan tí mò ń rò tàbí tó ń dùn mí lọ́kàn ṣùgbọ́n mo fẹ́ràn àti máa múnú yàn dùn tọ́lọ́n bá dẹ̀ ti lò mí fún yàn kan ní ìgbà kan eh, nígbàkúgbà rí láti múnú wọn dùn inú mi máa ń dùn wípé èmi lọ́lọ́run lò láti mú inú wọn dùn torí orí ọ̀fẹ́ ni so ẹ̀kẹrin ah mo jẹ́ nìkan ó ní àràǹbádá owó ni ó jẹ́ mo mo like àti máa appear nice and neat mo like àti máa appear good everywhere tí n bá ń lọ torí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá wọn ní ìrínisí òun ní sọ ni lọ́jọ́ so máa ń like àti mẹ mo máa ń i'm a fashion freak let me put it that way so mo máa ń like àti dress nice kí n kàn tiẹ̀ wá òkè mo lè má wọ designer tó pọ̀ tó wà expensive mo lè má wọ aṣọ fifty thousand but wọn ọba tí ń bá ní bó jẹ́ bọ́s kọ̀rọ̀ bó jẹ́ bọ́s kọ́nà. ẹ̀yin yan wa lẹ́ẹ̀kan sí orúkọ mi ni ti Abíọ́lá Alábí Odòọlá tí gbogbo ayé mọ̀ sí Sean Polity mo jẹ́ oníṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni mo yàn láàyò orí Orísun TV lẹ́wà Orísun Orísun wa Orísun yín Orísun gbogbo wa kò ní gbẹ o lórúkọ Ọlọ́run ẹ máa wo Orísun TV